ọpẹ́ ní fọlọ́hún tá a bá rí àdíìsì méjì tàbá yà kan àtáyà kan tàbá àdíìsì àti àyà tó fẹ́ dàbí ẹni pọ́ fẹ́ gbára wọn kí ni ìlànà àwa alùsùnà lórí rẹ̀ number one lánà àtàrífù bí wùjúùdì àtàárùdì alhakiki fil Qur'an wal mahama kana bal àtàárùdù àzọ̀ìrí yóò lọ wà nú ẹ̀mí rẹ nínú àdìọ́kàn rẹ wípé àwa alùsùnà àwo ò wípé ọ̀rọ̀ kan àlùkùránì tako àyà míì torí bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ a sì kan ń bẹ tako míì torí bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá àtúnṣe gbà wípé àdìsì kan ń bẹ àyà àlùkùránì torí bẹ́ẹ̀ àgbà tọ́ ọ bá ti gbà yẹn kì í ṣe mùsùlùmí o ọ gbọ́dọ̀ gbà pé aya alukurani àti àdéhìsì wọn èyí ṣe ọ̀tá ara wọn ọ̀rẹ́ ni wọ́n gẹ́ síra wọn olùkún lọ́wọ́ ni wọ́n gẹ́ síra wọn títúmọ̀ rẹ̀ ọba yí ọ ni kó o súnmọ́ ní mímọ̀ kó ṣe àlàyé rẹ̀ fún ọ that is stage one nínú àkìdá àwa mùsùlùmí alùsùnà wàlìjàmáà ìkejì tẹnìkan bá wa sọ fún wọn pé òun ti rádìsì kan tó tako alukur'an tàbí òun ti rí àyà kur'an kan tó tako àyà alukur'an míì lẹ́yìn tó ti ní lọ́kàn pẹ̀lú ò lè ṣẹlẹ̀ ó lè jọ bẹ́ẹ̀ ni kò lè rí bẹ́ẹ̀ lẹ́yìn tó ti ní lọ́kàn ìgbésẹ̀ kejì ni pé ṣubúùtù dẹ̀lìl ẹ̀rí tó wí ń dà sọ fẹsẹ̀ rinlẹ̀. So before kato le lè ṣiṣẹ́ kankan lórí pe àdìsí kan tako kinní kan ni ká kọ́kọ́ lóore wo àdìsí gangan alisọ́ha sádìsí yẹn gangan só ní àlàáfíà nítorí àdìsí tí ó bá ti lálàáfíà gbogbo tó bá rí ó mú wá ànídìí ẹ̀ àdìsí tí ó bá ti fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ òjì sí ọlọ́run gbogbo tó bá rí ó mú wá àṣekínni ànídìí ah, ẹ̀ so is out of the point kì í sáró ọ̀rọ̀ kò sí ní ta fẹ́ eh, ọmọ àyè la fẹ́ gbẹ́jọ́ kìí sòkú ọmọ òkú ọ̀rọ̀ kò sí ní tá a fi ṣe ààyè ọ̀rọ̀ la sí tádìsì bá ti wá jẹ́ hadísì mòdù ànídìí ah, ìbá àtakò kùránì ìbá àmàtakò kùránì ìyẹn kọ́ ní iṣu mọ́ nígbà tí ọba ti fẹsẹ̀ rinlẹ̀ àní ìdíẹ̀ so kakọ́kọ́ mọ̀ the first the second phase ni pé the second manage ó ní pé ǹjẹ́ àdíìsì tó ń sọ yìí gangan ǹjọ́ wà so fẹsẹ̀ rinlẹ̀ gbàmí ìbẹ́ tí wọ́n mú àdíìsì wà lórí tí ó sì síbi kankan nígbà wọn ti mọ̀ pé òkùnkùn ní béèrè pé bo lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta ìgbésẹ̀ kẹta ọwọ́ amádìsí ń wá ṣe ń gbọ́ labari inú Bukhari abari inú Muslim tabari nínú sọ̀yíwù Abu Dahud tabari nínú sọ̀yíwù Tirimidhi tàbí sọ̀yíwù Ibnu Majah asádìpádi sèkínni o lóòótọ́ ọmọ ń bẹ ti sọ pádi sèkínni o ọ̀fẹsẹ̀rinlẹ̀ kí ni ìgbésẹ̀ kẹta thubutu dilala thubutu adilala now yàtọ̀ ń bẹ láàrin delil àti dilala delilu gangan ni ẹ̀rí rẹ̀ ń àdìsí tó ń claim pọ́tàkó kínní kan yẹn gangan ni delilu intadisi yẹn wá ń tọ́ka sí gangan ni dilala ìtọ́kasí rẹ̀ kí làdìsí yẹn ń tọ́ka sí ohun ni kí o onídìlálà now dìlálà tó wá mú wánú àdìsí yẹn alisabatati sórí ilẹ̀ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ nísìn orin ilẹ̀ báwọn sọ̀hábà kan àwọn kan kọ̀ fún wọn láti gbà wọn lálejò nǹkan olóró sì san olórí wọn ok wọ́n sì padà lọ bá wọn àbú àbú musa lè àṣìyàrí ó sì lọ sọ́dọ̀ wọn ó ka rúkúyà fún un ó fi fájà ṣe rúkúyà wọ́n sì fún wọn ní kíni ẹran wọ́n fún wọn ní kíni wọ́n fún wọn ní ẹran ẹran àyè tọ́pọ̀ wọ́n tún fún wọn ní kíni wàrà wàrà òjọ́ tí wọ́n ti fún sínú gbá wọ́n tún gbé fún wọn. sábàtà hadal hadith hadith ń sọ̀hìn ó wà nù Bukhari bẹ́ẹ̀ tọ́yì kí ni dìlálà rẹ̀ ṣé dìláàlà rẹ̀ ni pé kọ́ ọ lọ́mọ sí jálàbì kọ́ ọmọ gba pẹ́ ẹran kọ́ ọmọ gbẹ̀sẹ̀ ẹran kọ́ ọmọ gba iye ẹran kọ́ ọmọ ní àwọn sàbẹ́ náà gbẹran rí ṣé ti gẹ́sì dìláàlà bẹ́ẹ̀ nísìn àwọn èèyàn ó mú ẹ̀rí lọ́wọ́ tẹ́rìhun tó sound tó genuine tó wà authentic ṣùgbọ́n dìláàlà àdìsí yẹn ọ̀tọ̀ ibi tó ń lò ó sí ọ̀tọ̀ so àwọn ń dálàbí wọ́n fẹ́ máa lo hadith àwọn rúkúyà yẹn láti fi dá iṣẹ́ gálàbí lẹ̀ sábù musa sódà gálàbí lẹ̀ ni ṣé ẹ ti ké wọ́n ti sì lò ló fi ká sí pé ìgbésẹ̀ kẹta nìyẹn ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé kò sí tó jẹ mọ́ àtakò tó rí bẹ́ẹ̀ nínú Quran àti hadith ìgbésẹ̀ kejì ni pé ẹ̀rí tó mú wáyé gangan sórinlẹ̀ tó bá tó wá rinlẹ̀ ọkàn ìgbésẹ̀ kẹta oníṣòbótù dìláàlà ṣé ìtọ́ fẹ́ lo ẹ̀rí yìí fún gangan ló yẹ kó o lò fún ṣé ìtọ́ fẹ́ ẹ̀rí ń gbàgbà bọ́ sí abala gísùn padà bọ̀ ẹ̀rí báwọn jamiu adégún wà àti àwọn jọ amadíyà bí wọ́n ṣe ń lo àwọn àyà tí ò ní í ṣe pẹ̀lú Jésù tí wọ́n sì ń lò ó láti fi fìdí ẹ̀ rinlẹ̀ wípé Jésù ò padà wá mọ́ nítorí àwọn àyà wọn táwọn àyà wọn yẹn ò sì wulẹ̀ jẹ mọ́ ọ̀rọ̀ Jésù tí ò jẹ mọ́ Jésù pàápàá ara bíi tí a ti tẹ́sítì ṣòbótù dìlálà nìyẹn kó má gà sí wípé ọ̀tọ̀ ni táyà ń sọ ọ̀tọ̀ ni nǹkan tí ń wí àpẹẹrẹ ṣùbútù dìlálà mi rè suratu tauba iwa ànábì hudmin amuwalim sọdakọ gba ọrẹ lọ́wọ́ wọn kó o fi fọ̀ wọ́n mọ́ ó dọ́dọ̀ àwọn àfa àjòkújókù wọn lọ́lọ́run gan sọ pé kànábì kọ́kọ́ gba owó kó tó wá kírun sókùn là pọ́lọ́ gangan ló sọ hudmin amuwalihim sọdakọtan ṣé n táyà sí ń sọ nìyẹn rárá o zaka lọ́lọ́run sọ nípa rẹ̀ ẹni àti àwọn kan tí wọ́n kùnà láti lọ sójú ogun láì ní ẹ́síkúùsì kankan tó ṣe é gbà wọlé lọ́lọ́run ní kí wọ́n san fáìnì kọ́lọ́n lè bá lè ṣe àforíjì fún wọn kò sí tó gẹmọ́ pé nìkan kú lórí aya wọn. ṣùgbọ́n ọdọ́dọ̀ àwọn jòkújòkú wọ́n sọ di kíni wọ́n sọ di ẹ̀rí láàrin yẹn dìláàlà àwọn gẹ́rù fáabìtà ní tí wọ́n lo àdìsí ní tí wọ́n lo àyà yẹn fún bẹ̀ òtúbá ń tẹ́ ni tó ti yé now àti wá dé third phase báyìí ẹ̀rí yẹn ibi tí wọ́n tún lo ẹ̀rí yìí sí ó wọlé ó wá ìgbésẹ̀ kẹrin ìgbésẹ̀ kẹrin tó wá ni pé subutu tààrùdù àzọ̀hìrì subutu àtàrùdù àzọ̀hìrì àtúnwájókòó ti ẹ̀rí méjèèjì yẹn ṣé lódodo ni pé ó takora wọn ṣé lódodo ni pé ó ṣe kí ni wípé ó takora wọn ẹ jẹ́ fún yín lápẹẹrẹ hadisi ìdá wàlàgàlìkẹ́lìbù fi ìnáhìn tí ajá bá tẹnu bọ igbá tá a fi fẹ́ ṣàlùwàlà ẹ fọ̀ ọ́ ní ẹ̀ẹ̀méje kí àkọ́kọ́ rẹ̀ kó jẹ́ pẹ̀lú èrùpẹ̀ rìwáyà kan nù nínú rìwáyà míì látọ̀dẹ̀ tó lọ́n fẹ̀sìn án ó ní tí ajá bá tẹnu bọ igba ìmumi yín ní ẹ̀ẹ̀méje ọ̀kan mú méje yẹn kó jẹ́ pẹ̀lú èrùpẹ̀ ó di méjì nínú rìwáyà míì látọ̀dọ̀ ẹnì kan náà ó ní kí ìkẹyìn rẹ̀ kó jẹ́ pẹ̀lú èrùpẹ̀ ní ìsìn ọ̀wọ́ fẹ́ sọ pé ó takora wọn àwa fẹ́ wò sọ takora wọn tòótọ́ kò sátakò ń bẹ́ẹ̀ kókó ni pé ọgbọ́dọ̀ fọ̀ lẹ́ẹ̀méje kí fífọ̀ pẹ̀lú èrùpẹ̀ kó sì jẹ́ ẹ̀kan kí wọ́n lọ́wọ́ takò làkàyè bí yùn. irú àwọn àdìsí bá ń wá ọpọlọ sùwàbàdà ọpọlọ sùwàbàdà àdìsí Fatima. Fatima ló ń wá bá bàbá àwọn wípé wàhálà tóun ń ṣe létí pọ̀ kóun tó lọta kóun tó gun ògì kóun tó ṣe gbá kánàbì kó fún òun ní nínú àwọn ẹrú bìnrin tí ó máa ràn lọ́wọ́ ànábì wa sọ fún un pé kó lọ máa ṣe àdùkárù ọ̀kan àdìsí yẹn sọ pé ọwọ́ abánàbí ń le àbí àdìsí tí mo ń sọ yìí ó wà nínú buguga tó kulli muslim àdìsí mi tó wá tẹ̀lé ó tó wá ní pé nígbà tó wá ọ̀ràn Aisha lẹ̀ ni kò bá nàbí ńlẹ̀ ọ̀ràn Aisha lẹ̀ ni Aisha ló wá jíṣẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam mo wá sọ pé èwo la wá fẹ́ dìmú nínú àdìsí mi gẹ́gẹ́ nísìn ọ̀kan ló fún ara rẹ̀ ló wá bá nàbí ọ̀kan sọ wípé ọ̀ràn Aisha sí ànábì ni lọ́dọ̀ àwọn tí ò lẹ́kọ̀ọ́ wọ́n sọ pé ó takora wọn bẹ́ẹ̀ sì ni kò takora wọn ètò lọ́wọ́ bá Aisha ó ṣáájú wíwá bá ànábì fún ara rẹ̀ nígbà tó rán Aisha tí ò fẹ́ gbọ́ èsì kankan tó nítumọ̀ ló fi wò pé kóun náà fún ara àwọn kóun lọ bá ànábì. ṣùgbọ́n wọn ò ní máa kọ àdíìsì lè bí wọ́n ṣe lérò òun eléyìí tí èmi bá gbọ́ lèmi ọkọ̀ ọlẹ̀ èyí tẹ́lẹ̀ náà bá gbọ́ òun náà ọkọ̀ ọlẹ̀ èyí harmonize rẹ̀ láàrin ara yín kéde pé wọn sọ pé ńgbà tẹ̀mí gbọ́ tèmi tán lẹ́nìkan náà tó wá gbọ́ no èmi ọkọ̀ gbọ́ ìwọ náà ọkọ̀ náà gbọ́ àwọn tíà ẹ̀ wá máa bó ṣe yẹ kẹ́ ẹ̀ tó ìgbésẹ̀ kẹrin ni pé ṣé lódodo ni àtakò ìtakora wà láàrin ẹ̀rí méjèèjì ní stéèjì yẹn a lè nullify àtakò pé kò takora wọn gẹ́gẹ́ bí àwọn àpẹ mú wa tá a bá tó wá rí nullify nǹkan tá a rí pé à ẹ gbọ́ àtakò ìtakora orinlẹ̀ nínú ọ̀rọ̀ méjèèjì pé takora ṣe kí ni o orinlẹ̀ kí the fifth stage alijamuhu bayna dalilaini alijamuhu bayna adalilaini the fifth phase ìgbésẹ̀ karùn-ún ni pé àdìsí méjèèjì á wà lò papọ̀ á lo àdìsí méjèèjì papọ̀ lókù ó sì ti ní bá a ṣe lò papọ̀ bí àpẹẹrẹ a kan ó ní tàdé mi bá fẹ́ gbé ọwọ́ sókè fún tẹ̀kì bíráàtì lè rọ ọ̀m yóò gbé dókè báyìí ẹ ti rí ibi tọwọ́ mi dé yóò gbé débẹ̀ dé òkè èjìká yóò wà wà níbi ẹ̀gbẹ́ tí ẹ̀ báyìí ọ̀kan sọ báwọn ọ̀kan sọ pé kò ní í gbé kọjá èjìká méjèèjì lálò papọ̀ ọgọ́ tó bá wù ọ́ gbèdéjìká ọgọ́ tó bá tún wù ọ́ rìdíùsì ẹ̀ ọmọ parí o jamuan bayna al-hadithaini bayna ad-dalilaini ó ti lo méjèèjì papọ̀ nìyẹn àpẹẹrẹ mi tún rèé tá a bá ń sọ nípa ṣíṣe àṣàlátù fún ànábì sallallahu wa sallam a sọ pé rìwáyé eléyìí ala Muhammad ala Muhammadin wa ala ali Muhammadin كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رواه البخاري ومسلم رواية كانوا رواية مني اللهم صل على محمد وعلى آل محمد وعلى أزواجه وذريته كما صليت وباركت على آل إبراهيم إنك حميد مجيد اللهم baariki ala muhammadin wa ala alihi wa azwajihi wa dhuriyatihi kama barakta ala ali ibrahim innaka hamidu majid fili alamin innaka hamidu majid riwaya mi tun nu riwaya mi na tun bẹ now ó ka riwaya àkọ́kọ́ ó riwaya kejì lọ́dọ̀ àwọn àbá wa wọ́n ní kọtakora wọn bal najma bayna adisayni gbogbo àdìsí méjèèjì ń tọba kẹlẹ ìsáà tún kẹlẹ ìsáà tọba kẹlẹ ìsáà díẹ̀ tún kẹlẹ ìsáà díẹ̀ kì í ṣe pé wàá sọ pé nítorí pé kan dáa kọ wá zùrì yàtì yìí tí ọ̀kan ò dáa kọ torí náà káwulẹ̀ má lò ó mọ́ aláìmọ̀kan ni ọ. ọ máa lò kínní bọ́ bá rí kínní á máa lò ó tọ́ bá rí kejì á máa lò ó tọ́ rí gbogbo ẹ̀ á máa lo gbogbo ẹ̀ ẹnìkan náà ló sọ ọ́ sallallahu alayhi wa sallam now stage five nìyẹn o àlìjámù bẹ́yìn náà dẹ̀lì lẹ́yìn ni ṣùgbọ́n àwa rí àwọn kéṣìṣì kan o tó ga sí pé jamu ò ṣeé ṣe méjèèjì ò ṣeé dàpọ̀ bá a ṣe practicalize ẹ̀ yẹn tó wọn possible láti dàpọ̀ nígbà náà àwa bọ́ sí ní tẹ́ ní anasikh abrogation anasikh ìparẹ́ òfin ìparẹ́ òfin yàtọ̀ sí àkọsílẹ̀ anasikh ìparẹ́ òfin yàtọ̀ sí àkọsílẹ̀ now nínú alukur'an stages mẹ́ta ló wà involve kí ọtí tó di haram gbogbo àyà mẹ́tẹ̀ẹ̀ta náà la sì ń kà lónìí ìyìn tá a lò lórí ìdájọ́ tí òní nasikh aya àkọ́kọ́ sọ pé wọ́n ń bi ọ́ léèrè nípa ọtí àti tẹ́tẹ́ sọ fún wọn pé àǹfààní díẹ̀ wà fún yín níbi ọtí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ẹbẹ̀ ó tóbi jùlọ aya àkọ́kọ́ nù tó túmọ̀ sí pé òkè. Okay, àǹfààní díẹ̀ wà fún wa ń bẹ̀ so mo lè kí ọ mo lè fi ọtí ṣe oògùn bà àǹfààní kan nù tí n bá sí ṣọ́ọ̀bù ilé ọtí ń mọ̀ ọ́n tà ń sì mọ̀ ọ́n rí owó ẹ̀ nàfẹ́sìn àǹfààní mi tún nù àbí àyà mi tún wá sọ̀kalẹ̀ lórí ọtí kan náà ó ní tẹ́ ẹ bá ti mutí yó ẹ má sùn mọ́ bí títí tí ọtí ò fi dá ní ojú yín àyà mi tún nù tó tún túmọ̀ sí pé a tún gbọ́dọ̀ mu ọtí ní àkókò kan a máa lè mú ní àkókò kan háyà mi tún wá wá ó tún wá sọ wípé wọ́n bi ọ́ léèrè nípa ọtí àti tẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìdábígbá sọ fún wọn pé rígìsùn mìíní amali ṣèitọ́n ẹgbin ni o nínú ṣéèṣù ni o fantahu ẹ̀jáwọ́ ń bẹ̀ háyà mi tún nù nítorí kẹ́lẹ́ bá a lè soríire àbí. now gbogbo aya mẹ́tẹ̀ẹ̀ta ló wà nínú kùránì à ń kà wọ́n bẹ́ẹ̀ sì ní kátàkó kejì rẹ̀ báwo la ṣe work a work how to pẹ̀lú kí ni o nasiku upper stage one stage two stage three stage four stage five ok stage six látọ̀ wá níyanjú ni a wà sọ pé àwọn àyà tó kọ́kọ́ sọ pé àǹfààní bẹ́ẹ̀ bí ọtí àti ètò ní ẹ lè mú tẹ́ ẹ̀ bá nírun kíhun wọ́n ti nà sáká rẹ̀ wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ èyí tó yí ọkẹ́yìndé tó sọ pé ẹ má débi ọtí mọ́ òun lókùtà ẹ kí wọ́n wá lọ gbé àyà tó ní amutí díẹ̀ lásìkò tá kírun tàbí kọ́ wá lọ gbé àyà tó sọ pé ẹ́ àǹfààní wà bẹ́ẹ̀. kọwa fi sọ pé ẹ̀rí rẹ nù ó ti sì a ní òsínú Quran ọ wà mbẹ fún kíkà ni ká lè mọ the stages tó wà involve nínú ẹ kì í ṣe yẹn nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú nínú hadith àti Quran àdìtọ́ka sí wípé wọn èèmọ̀ pín ogún fún ẹbí àwọn mùsùlùmí àkọ́kọ́ wọn yìí máa pín ogún wọn fún ẹbí wọn rárá o nínú mọ́ṣáláṣí wọn ti pín ogún wọn fún àwọn jàmáà mùsùlùmí ẹ bá ti kú nínú àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ nígbà tí ń bẹ láyé àwọn ni wọ́n á pín ogún yẹn fún. àyà wa sọ̀kalẹ̀ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹbí nìkan ni ó máa pín ogún báyìí pẹ̀lú àwọn májẹ̀mú tọrọ mọ́ bí àyà ogún pínpín nínú Suratu Nisa bó ṣe pa ìdájọ́ pínpín ogún fún ọ̀rẹ́ nìkan rẹ nù sótìyẹ lára ẹ̀ náà tún ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárí ẹ̀rí wípé tọkọ bá kú ọdún kan gbáko ni kò bí fi wà nulẹ̀ odidi ọdún kan gbáko ni yóò fi ṣe opó kó tó wáá di pé aya mi wàá sọ̀kalẹ̀ tó ń sọ nípa opó yìí kan náà ọwa ni kò gbọ́dọ̀ pé ọdún kan mọ́ o oṣù mẹ́rin àti ọgọ́ mẹ́wàá àyàfi ẹ̀ ń bá lóyún nù wọn ńgbọ̀n bá tó bímọ kò sáà lè gbé oyún olóyún lọ sílé ọkùnrin míì ńgbọ̀n bá tó bímọ ló tó fírì níbi òpó ṣíṣe ntí ń ṣẹlẹ̀ ń kí là ń pè nasihu abrogation abrogation nìyẹn so à ń fi ìdájọ́ tọ́jẹyọ nínú àyà ìkẹyìn a fi ń pa ìdájọ́ tọ́jẹyọ nínú kíni àyà tó síwájú rẹ̀ bẹ́ẹ̀ náà ló wá máa ń ṣẹlẹ̀ nínú àdìsí òjíṣẹ́ ọlọ́run bí àpẹẹrẹ ọkùnrin kan wá bá òjíṣẹ́ ọlọ́njọ́ kan ó ní wà nẹ́bì ó ní kí lórí sí i lẹ́yìn àlùwàlà tí má fọwọ́ kan àsákàrí mi ànẹ́bì ní páàtì kan nínú ara rẹ̀ ni àsákàrí jẹ́ tó túmọ̀ sí pé mẹ́ẹ̀másá wàlá tán gbà náà lọ́hùn ó lè tí abẹ́ bá hùn ó lè bẹ̀ẹ̀kan tọwọ́ bọ inú abẹ́ rẹ̀ tí ọmọ bùbùbùbùbù torí pé ó ń wọn pààtì kan nínú ara rẹ̀ ni létà ọ̀rọ̀ mi wá látọ̀dọ̀ gíṣẹ́ ọlọ́run wípé ọ gbọ́dọ̀ fọwọ́ kan private part rẹ lẹ́yìn àlùwàlà bí ìyẹn ṣe di into abrogate ti àkọ́kọ́ nìyẹn ṣé ń rí báwọn bákan náà ó rinlẹ̀ wípé ìrun táǹkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkọ́gùn sí kàábà mọ́kídìsì ni à ń kọjú sí pẹ̀lú instruction ògìṣẹ́ ọlọ́run àyà wa sọ̀kalẹ̀ tó sọ yí pé mọ́kọ̀ọ́gú síbẹ̀ yẹn mọ́ ní báyìí ni kọ́ ọmọ sí kíni kọ́ so àwọn irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ la máa ń pè ní násìkù so táwọn àfa àwọn àfa tẹ́ máa ń ṣe tẹ̀síìrì nú àwẹ̀ wọ́n ti pín gbogbo àyà kùránì sí ìsọ̀rísọ̀rí. So, wọ́n sọ pé alifu mi ni a wá a dún alifu mi ni a wà yín dún alifu mi ni a kìíní kan wọ́n á ní tún wá sì tún náà yàtàn náà sì kún wá mansukun wọ́n ní sixty six verses ó wà ní Quran tó ga sí pé wọ́n wá níwàá pé ọ̀kan ń pa ìdájọ́ ìkejì rẹ̀ ni bó ṣe wá wà ní líìkì ló wà ní gbàǹjà bó ṣe ń ṣẹlẹ̀ nú alukurani ló wà nú kíni o hadith that is stake six okay àwa kù stake seven afẹ́sẹ̀ náà síkù àtúnríṣe ó tún pa ó tún pa ká fi ká ṣe náà síkù ṣe rí náà síkù lè á yà tàbí náà síkù lè àdìsí bìlì àdìsí ní tí máa di ọ̀rọ̀ ọ̀rùn ó ní history history a gbọ́dọ̀ ní historical circumstances lọ́wọ́ ká tó lè kílèmù násìkù ok ìyẹn ni pé bí àpẹẹrẹ the common historical phenomenon tá a máa ń lò níbi násìkù òun ni kó gá sí pé àyà kan sọ̀kalẹ̀ ní ní maka kánẹ́bì tó dé mọ̀dínà àyà míì wá sọ̀kalẹ̀ ní mọ̀dínà tí ń sọrú nǹkan kan náà àmọ́ nídàkejì àwa kílèmù pé aya tó sọ̀kalẹ̀ ní Madina yẹn nítorí pé òun ló sọ̀kalẹ̀ ní létà wa ó ti pa ìdájọ́ èyí tí wọ́n ń lò rẹ̀ ní Maka sotiye ẹni tá bá tún mọ̀ pé àwọn aya kan sọ̀kalẹ̀ ní bí ọdún àkọ́kọ́ ọdún kejì tànàbí dé sí Madina tàbó so àwọn ọ̀rọ̀ kan ní ọdún àkọ́kọ́ ọdún kejì tó dé sí Madina tó tún wá so àwọn ọ̀rọ̀ míì lórí àlámọ̀rí kan náà àmọ́ tó yàtọ̀ sí bó ṣe sọ nígbà àkọ́kọ́ tó wá sọ nígbà tó kù díẹ̀ tí ó kú òláyé tá a bá lè tírèsì history yẹn báyẹn tá a lè fi rin rẹ̀ bẹ́ẹ̀ a wá sọ pé èyí tó sọ kẹ́yìn ayé rẹ̀ ó ti abrogate èyí tó sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó dé sí Mọ̀dínà ṣùgbọ́n gbàmí ń bẹ táwọn afáà pẹ̀lú gbìyànjú wọn tí wọn ò sùn tí wọn ò wo wọn á find it difficult láti lè trace history ọ̀rọ̀ wọn á find it difficult láti lè trace history lẹ́ẹ̀bá tẹ́ ẹ̀ bá ti lè mọ history ọ̀rọ̀ ẹ̀ lè mọ ìgbà wo là níbi sọ. now tó bá wá ṣẹlẹ̀ pé wọn ò rí history wọn ò rí find out wọn wo gbogbo ọ̀rọ̀ ìgbà wo gan ló sọ̀rọ̀ méjèèjì gangan wọ́n rí i pé wọn ò lè differentiate láàrin àsìkò tó sọ méjèèjì wọ́n á bọ́ sí stake seven stake seven ní àtẹ̀rìjì stake seven ní kí ni o àtẹ̀rìjì àtẹ̀rìjì ó ní èwo ló tẹ̀wọ̀n jù lọ nínú ọ̀rọ̀ méjèèjì àti wà handicapped láti lè tracy historical background báyìí ntọ́wákù ń bẹ̀ ni pé nínú ọ̀rọ̀ méjèèjì èwo ló tẹ̀wọ̀n jùlọ àwọn alùsùnà wọn ní èyí tó tẹ̀wọ̀n jùlọ òun ni kẹ́ ọ̀rọ̀ méjì wà nílẹ̀ àti bá wọ stake six kò wá possible àlékílẹ̀ múnásíkù ok wọ́n wà ní èwo ló ṣe kí ni o. Okay? ló tẹ̀wọ̀n jù lọ nínú ọ̀rọ̀ méjèèjì èyí tó bá wá tẹ̀wọ̀n jù lọ́hùn láwa lò tabatuwa wọ stick seven ok tàtúwà pàkàsọ ọ̀rọ̀ bá tún pàkàsọ nítorí pé tẹ̀rìjì gbígbé ọ̀rọ̀ léwọ̀n orí scale ó ti ní bá a ṣe gbélé ó sì ti ní bá a ṣe yẹ̀wọ̀n wò èwo ló tẹ̀wọ̀n jùlọ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ tí wọ́n bá mú àdìsí méjì kan wá tí wọ́n á bá wọ stage six tó pakasọ tá a fi wá bọ́ sí àtẹ̀rìjì wọ́n wàá wo àdìsí méjèèjì báyìí wọ́n ní nínú àdìsí méjèèjì èwo ló jẹ́ mọ̀tàfàkùn ní àlẹ́ yìí. tí kan bá jẹ́ mutafakun alẹ́ yìí tí kan jẹ́ bukhari nìkan tàbó jẹ́ muslimu nìkan eto tó jẹ́ mutafakun alẹ́ yìí yẹn òun lọ́wọ́ àrọ́ jíù òun ló gbégbó orókè èyí tí ò jẹ́ mutafakun alẹ́ yìí òun ló jẹ́ mọ̀rìjú òun ni ò gbégbó orókè tó bá gá sí pé ok ọ̀kan wá jẹ́ bukhari nasu bukhari ọ̀kan gẹ́nà sí muslim a sì ti gbadé stake six táàrọ̀ náà lọ ń bẹ̀ wọ́n wà á gbọ́lá fún èyí tí bukhari gbà wá lórí èyí tí muslim gbà wá ṣé ẹ̀rí báwọn tó bá tún ká sí wípé nǹkan kan nù wọn èsè bukhari kèsè muslim mo ti fún àwọn àpẹẹrẹ mi o mo ti fún àwọn àpẹẹrẹ mi o nǹkan kan nù wọn èsè bukhari kèsè muslim ṣùgbọ́n ó jẹ́ bóyá abu dawud tirimidhi nasayi ahmad ok wọ́n wàá gbà mí sórí scale wọ́n wàá wo èwo ló lókun jùlọ nínú ọ̀rọ̀ méjèèjì ètò bá lókun jùlọ nínú ọ̀rọ̀ méjèèjì ń òní wọ́n ṣe kí ni ọlọ́mọ àjẹ́ rọ́ọ́jìù tí kejì ọ̀wà jẹ́ mọ̀rìjù ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ pàtàkì lórí bá a ṣe mọ̀ sí tẹ̀rìjì hadith kan bẹ tó gbajúmọ̀ tí ò sẹ́ni tí kì í lònú wa òun náà ni àdìsí tabakirun tán kásì subhanallah thirty three kásì alhamdulilayi thirty three kásì Allahu akbar thirty three muttafaqun alayhi ó wà nù Bukhari ó wà nù Muslim ó wà nù Bukhari ó wà Muslim. Hmm rìwáyà míì wá wá nù Bukhari rìwáyà míì ọ wá Bukhari tó ń sọ pé sàábé kan sùn ẹ máa gbọ́rọ̀ yìí o sàábé kan sùn ó wá lálàá lẹ́yìn ikú òjìṣẹ́ ọlọ́run nìyẹn o ó lálàá ó wá ní kí lànà ibi yìí kọ́ yín pé kẹ́ ẹ máa ṣe lẹ́yìn irun ní tẹ̀síbíhàt ó wá ló ní ká máa ṣe subhanallah thirty three ó ṣàwì nìyẹn wá sọ fún pé màláìka yẹn wá sọ fún wípé ẹ má ṣe bá mọ etí kẹ́ ẹ má ṣe ni subhanallah twenty five alhamdulilah twenty five allahu akbar twenty five láìla ilàlá twenty five ó wà nù bọ̀kọ́rí bẹ́ẹ̀. ìforígbárí ṣe kí ni ọ̀sẹ̀lẹ̀ thirty three òkè twenty five ẹni dẹ̀nu thirty three mẹ́tàlá wí thirty three subhanallah alhamdulilah wallahu akbar àbí kò sí láìla níbẹ̀ but rìwáyà eléyìí tó sì tún wà ní bòkọ́rí bákan náà twenty five twenty five twenty five tọba rìn káàkiri àgbáláyé ọwọ́ ara àwọn mùsùlùmí kan tẹ́mọ́lẹ́ tẹ̀sùnbà tó yẹ pé tẹ̀sùnbà tiwọn kì í ṣe oní thirty thirty o twenty five twenty five twenty five làwọn ṣe àwọn dá sí mẹ́rin ni àwọn dá sí mẹ́rin wọn láwọn lẹ́yìn lọ́wọ́ lórí táwọn ń lòun àwọn àfáà ní ẹ̀ẹ́lẹ́rì ẹ̀ẹ́mú gùtù ọ̀rọ̀ ni ẹ̀ẹ́lẹ́rì. E àdìsí tẹ́ ẹ tọ́ka sí i Bukhari nìkan ló gbà á wá àdìsí thirty three thirty àti Muslim ló gbà á wá àdìsí Bukhari àti Muslim òun ni ó wà rọ́ọ́jìw ni ó gbégbé orókè ju ti Bukhari nìkan lọ sótìyé ìyẹn máa ń já dífẹ́ǹsì sílẹ̀ láàrin àwálùsùn náà gbà míì tó ga sí pé ìyìn lẹ́rìí lọ́wọ́ wọn náà lẹ́rìí lọ́wọ́ ṣùgbọ́n tá a bá sì tẹ̀rí jí ẹ̀rí ẹnìkan náà méjèèjì ni ó wà rọ́ọ̀jù títí kege ṣe kí ni tí ó jẹ mọ́rin jù ibi táwọn fà tuntun máa ń yanjú ọ̀rọ̀ nìyẹn nígbà tí ọ̀rọ̀ méjì tó bá fẹ́ ṣe kí ni o tó bá fẹ́ takora wọn tó fẹ́ jọ bẹ́ẹ̀ ni pé ó takora wọn. now the last stage àtúnwárí tẹ̀rí jí ṣe àṣekínni. Ah, àdìsí méjèèjì tó fẹ́ takora wọn wọ́n jọ ní dáràjà kan náà ni mutafakuna lẹ́yìn nìkíní mutafakuna lẹ́yìn nìkejì kí wàá lọ́wọ́ kùtà wá sí báyìí Bukhari ni Bukhari àti Muslim ló gba àwọn méjèèjì wá àwọn àfààní tó bá ti rí báwọn ohun tó kàn ní àtàwákùfù kí lọ́kàn ìkóraró. E torí pé wàmáwù tí túmínà lẹ́yìn mi ńlá kọ̀lìlà ọlọ́run ní àfún nínú mà àfi díẹ̀ díẹ̀ tọ́lọ́run fún wa láti bá dé tẹ̀rí jíhùn ibi tágbára wa pín sínú. wọn ò sọ pé wàá fàbọ̀ sójú àlá pé ńgbà tá a sì tẹ̀rí jí lójú ayé tí ò rọrùn tí ò rọgbọ ẹ̀yà ẹ̀ǹjẹ̀ máa lọ sùn ẹ̀sìn náà fìlà ara méjì méjì kẹ́ ẹ sùn. ọlọ́run wa ìtọ́sọ́nà ọlọ́run yóò wà dé báyìí lórí ẹ̀ abadan ọ̀rọ̀ àwọn bídíà ọ̀rọ̀ ti wé sojú àlà ojú ayé ni so àrògùtù ẹ̀ ní stage tẹ̀rìjì ntọ́kù ní stage atawakuf ìkóraró àwọn àkóraró ni o ìtumọ̀ ìkóraró ni wípé àdéhìsì ètèmí ń lò ò ní bá mi lórí ẹ̀. èyí tí wọn náà ń lò ìnìbọn gà ní orí rẹ̀ torí pé àlejò yanjú ẹ̀ wọ ẹ̀ ní stake seven àríyanjú tá a bá ti rí yanjú báyẹn kọ́ńkálukú máa lo àdíìsì yẹn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò jù bá ń lọ ẹni ń pè ní àtàwákùfù ṣe pé àwọn àfáàsùn náà wọn ò fi wá sínú òkùnkùn alihamdulilayi.